ẹkọ o ẹkún ọ̀wọ́nkun o o ẹkún. kábọ̀ àrè lọ. kí mi àmú obìnrin rẹ̀ lé babaláwo. ẹlẹgbẹkẹ alára ẹ. àfẹ́wọ́n wò ń lé babaláwo. ọ àfẹ́wọ́n wò ń lé babaláwo kọ́. Hmm. àmọ́ nfẹ́ jébọ́n tiẹ̀ ríràn lọ́wọ́ nfẹ́ ngọ́ngàn. tètè tọ́. babaláwo kó wa ṣe. kábẹ́yìn mẹ́ẹ̀ ṣe babaláwo àmọ́ ṣe é kí nfẹ́ jébọ́n tiẹ̀ ríràn lọ́wọ́ ngọ́ngàn olúwa kì í gbà lọ́wọ́ ẹ̀mí èṣù wọ̀nyí bọ́n ẹlẹ́gbẹ́ bọ́n ẹnu omi olúwa kì í jésù kristi ọmọ ọlọ́run jésù kristi lágbára láti bá ní ṣẹ́gun gbogbo ẹ̀mí èṣù wọ̀nyí yọni lẹ́nu gbogbo ní kété iṣẹ́ iná kì hàn yani nípa lọ́dọ̀ ọlọ́run nípa bẹ́ẹ̀ kọ́ wọ́n tún ní ìgbé ayé ètìtọ́ torí gbé ayé ètìtọ́ ọ̀dọ̀ ọlọ́run kété rá ẹ ṣeé ṣe tètè ẹni rí ara wọn bẹ́yìn ṣùgbọ́n ẹ̀mí wọn ti kú jésù kristi ti rá láti amú ayé àìnípẹ̀kun kó gbogbo ẹni wọn ìbánigbà. a o àṣẹ ọ̀nà rábìnrin èmúnire yè àìnípẹ̀kun okun pẹ̀tù réńra níkàkun. ọlọ́run ti réńra nínú ìwé mímọ́ ẹ ẹni bá ti gba jésù kristi gbọ́ ẹni láti níyè àìnípẹ̀kun. jésù ní èmi èé lópin àbáwọn ti gbàgbọ́ amú èmi ìkórà. jèrè bẹ́ẹ̀ kọ́ oko ara ara ìbá ti kú èmi àárọ̀dọ̀ ẹ̀ àwọn bàdó lọ́rùn àmọ́ ẹni bá kọ̀ àmọ́ gba Jésù Kristi ń gbọ́ ìbínú Ọlọ́run á lè wọ ẹ okòólúwa ẹ̀bá hàn kù í kọ́ ẹ̀mí àròdọ̀ èṣù àwọn jìyà ń bẹ ẹ̀mí ọ̀run èédópin ọ̀dọ̀ Jésù Kristi nìkan ká tiẹ̀ rí òkà bá ti gba Jésù gbọ́ àmú ẹ̀mí Ọlọ́run inú ra Jésù rèé àwọn èèbo tán di ariwo wọlé àwọn abọ́dọ̀ òun àwọn agbá ìsinmi. káwé ṣe ṣe àìṣe bẹ́ẹ̀. Jésù Kristi

ìgbàgbọ́ yìí jésù nìkan ṣoṣo òǹkẹ́rin obìnrin lọ́wọ́ àtẹ̀mí náà bẹ̀ṣù. bẹ́ẹ̀ náà kọ́tẹ́ ìtọ́ inú mi dùn ẹ́ e. bẹ́ẹ̀ náà kó ọba ṣe gba jésù kristi gbọ́ àmú ayọkọ̀ wọ̀ tí kò kó ẹ̀ mọ̀ yín. wọ̀hí rẹ̀ ní èṣogun ayọ̀ rì áì babaláwo èṣogun ayọkọ̀ ni àmọ́ ọba gba jésù kristi gbọ́ ẹ láti mú ayọkọ̀ àmọ́ àmọ́ ti ṣóògùngùn. jésù kristi jó ògùngùn lọ́wọ́. àmọ́ àmọ́ ti ṣóògùngùn. jésù kristi jó ògùngùn.